الحمد لله نحمده ونستعينه ونستغفره dájú gbogbo ọpẹ́ títọ́ ọlọ́run bá ní ṣe àwọn fẹ́ ikú ọlọ́run bá àwọn wá sílẹ̀ ìrànlẹ́ wà fún yẹn. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. a sì ń wá ìtọ́ ọlọ́run bá kúrò níbi aburú iṣẹ́ wa àti àwọn iṣẹ́ wa. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له pé dábàájú ẹni tí ọlọ́run bá àdìjọ látọ́ bá fi ọ̀nà mọ̀ òun lè mọ̀ ẹni tọ́lọ́run bá sọ lọ́nà ẹ̀kọ́sẹ́ni tó lè fi ọ̀nà mọ̀. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. wọ́n ti ń jẹ́rìí pé kò fẹ́ ń dá lè fi jẹ́ àti ọlọ́run bá àdìjọ náà. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa alihi wa sallam. àti pé dábàájú àrẹ́gùn muhammad kí ọlọ́run يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون dájú ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ẹ̀fáyọ̀ ọlọ́run ọba àlejòọ́lá nítorí pé ẹ̀fáyọ̀ ọlọ́run ọba yín nítorí pé wọ́n da yín ẹ̀gbọ́rọ̀ fún àyàfi kó ti pé jẹ́ ẹjọ́ kẹjú pápẹ́ tẹ́lẹ̀ fún ọlọ́run. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. dájú ẹ̀yin ènìyàn ọlọ́run nínú gbogbo ẹ̀yẹ ènìyàn ẹ̀pá ẹ̀ ẹlẹ́dàá yẹn ló ti pé ọ́ dá ẹ láti di ẹ̀mí kan gbogbo ṣíṣe Ádámù. wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan kathiran wa nisaa. ó tún wá dá láti di ara ẹ̀mí yìí ṣíṣe ànábì Ádámù ó dá ìyàwó rẹ̀ láàrin ṣíṣe Háwà ó tún wá dá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti ara wọn ẹ̀mí méjèèjì. واتقوا الله ẹ̀páyà ọlọ́run ọba ẹ̀rọ ni pé ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayé àti òkun mọ̀lẹ́bí torí pé dájọ́ ọlọ́run ọba yẹn ọba tó rọpò ní ká gbogbo ẹ̀dá ni. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ọlọ́run ni mo pè é nígbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run ọba kẹ́sì máa sọ òkú وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم tẹ́ يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ẹ̀rọ ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti àdéhùn fún pé ó ti dèbè tó lágbára. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم ìlànà tó sì fi ń jẹ́ ọ̀lànà tó mọ́jú kó dájú òun náà ni ìlànà ànábì sallallahu alaihi wasallam. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. alámọ̀ tí kò fi ń burú jù òun náà ni àdádálẹ̀ àti pé gbogbo àdádálẹ̀ fáadá ànú ni àti pé gbogbo ànú sí yìí inú mẹ́ni máa ń ti inú rẹ̀ lọ. عباد الله. ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba. اتقوا الله تبارك وتعالى. ẹ fáyà ọlọ́run ọba àlejò ọlá. واعلموا أن الشيطان لا يدخل على ذي القلب الخالي

ṣàìtàn yìí kò sì ní yẹ kò ní gbò lẹ́nu tí ó máa sọ fún tí ọmọ nìyẹn títí tó ṣe pé yóò fi sọnù. wàhákùn mọ̀rọ́ ti ba ìhùwà ìṣàìtàn ní lílì ìǹsán. eléyìí ni àwọn ipò èyí tó ṣe pé ṣàìtàn tó máa fi ń lo ó máa fi ń lo àwọn ọmọ nìyẹn òun làwọn eléyìí. المرتبة الأولى الكفر والشرك ومعاداة الله ورسوله. إيه ìsàìmóore sọ́lọ́wọ́n ọba àti ìmóore fún pẹ̀lọ́wọ́n ọba àti ìmọ́lọ́wọ́n ọba lọ́ta àti òjíṣẹ́. alimọ́sábàtú sáníya albidiatu wàhíyà ahabu iléyìí mínàlì kóso kéwàl máàfì. ipò ẹlẹ́ẹ̀kejì tíṣà ìtọ́n tó máa fi ń sọ àwọn ọmọ ìdá nìyẹn nù òun náà ni àdáda rẹ̀ èyí tó ti gbé àdáda rẹ̀ ni ṣàìtọ́n ló fi nífẹ̀ẹ́ ju ẹ̀ṣẹ̀ lọ. alimọ́sábàtú sáàlísà alikaba ẹ̀rọ mínàlì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ṣàìtàn tó máa fi adam ànẹ́bẹ̀ adam òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi. àlùmọ̀sábàkú rọ̀bì à àkọ́gá ìrùlẹ́tì ìdà sámà àtìkọ̀rù bàmà ẹ̀lẹ́kàtì sọ ìbàhà. ipò ẹlẹ́ẹ̀kẹrin tí ṣàìtàn máa fi nu ànẹ́bẹ̀ àwọn ọmọ adam òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tó ti pín bilmubahati lẹ́tì látàwábà fi ha wàlà ìkọ́ọ̀b. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni èyí tó ṣe yí pé iṣẹ́ ìtọ́nù mọ ọmọ ànábì Adam oyún ni ó mu bísí ó jẹ́ kó máa ṣe àwọn ọ̀gá tó ṣe yí pé kò ní í sẹ̀sẹ̀ ń bẹ̀ kò dẹ̀ ní í síyà níbẹ̀. bíslu kẹsìlátì náwmi wọ́n tọ́ àmì wọ́n ṣàrọ́ọ̀bẹ̀. bí àpèjúwe kó ṣe yí pé kéèyàn máa sùn lọ́pọ̀lọpọ̀ àbí kó sì máa jẹun lọ́pọ̀lọpọ̀ àbí kó sì máa mu nǹkan lọ́pọ̀lọpọ̀. ìmọ̀lá yóò fi yìí dẹ̀. E. àbíkọ́ ti ẹ̀ sí pé ẹnìyẹn ó ti ẹ̀ ń wọ ẹ̀wù tó ti pé kọ̀ọ̀ta kò ẹ̀sìn lóòótọ́ àti ó ti máa ṣe àìsùn gẹ́gẹ́ bá a ti mọ̀ àìsùn bẹ́ẹ̀ ẹ̀sìn wa ṣùgbọ́n àìsùn yìí kò ní àǹfààní kankan wá fún. àlùmọ̀ sáàdìsá ìṣgẹ́lùhù bìlẹ̀ ìyẹn ló dọ̀rọ̀ ọba. hadihi maratibu igwa'ihi lil insan. àwọn eléyìí ní àwọn ipò èyí tó ṣe yípe iṣẹ́ ìtọ́ máa ń lò láti fi sọ àwọn ènìyàn. walahu hiyalun wa turuqun fi idlali al insan. ó sì tún ní àwọn ọgbọ́n àrékérekè àti àwọn ọ̀nà èyí tó ṣe pé wọ́n fi ń sọ àwọn èèyàn nù. at-tariqatul ula tazyinul batil. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ìmáa ṣe nǹkan tí ò dá lẹ́sọ̀ọ́. yaqulu Allahu tabaraka wa ta'ala. حكاية عن إبليس لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين الله بالك يا أنصى لأن تيمور عن إبليس fẹ́lẹ́ gbí ní nǹkan ọ̀rọ̀ tó jọ ṣẹlẹ̀ láàrin òun àti ẹlẹ́dàá rẹ̀ nítorí yìí pé ṣàìdáhùn sọ fẹ́lẹ́dàá rẹ̀ pé màá máa ṣe gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀ màá máa ṣe fáwọn èèyàn màá sì nu ọ̀pọ̀lọpọ̀ wọn. tẹ́sí mi yàtúlùmọ̀ àásùn bí asmọ́ ìmọ̀ kàtẹ́símíyà ti lọ́mùrí bí ó mele àkọ́rá. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ṣàìtọ́nù ó ṣe àwọn máa pe àwọn orúkọ nǹkan tí ọ̀dà kọ́ máa pè é fún wọn pẹ̀lú orúkọ tí yẹn fi ń nífẹ̀ẹ́ sí jù gẹ́gẹ́ bí wọ́n ti ń pe ọtí mímu tí wọ́n ń pè ní ìyá ìdùnnú. àtọ̀rí kan tó sá lè ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta. tẹ́sùmíyà tó áàtì bí àsùnmọ́ ìmọ̀nà fírọ̀tì ka ìhá ìhì ìlà kò fárì ọ̀sánmọ̀ musa wa akọ́hu sàkìrọ̀yìn. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí ṣàìtọ́ na fi ń nu àwọn ènìyàn òun náà ni ọ̀nà tó jáde pé ó ń pe ọ̀nà ìtẹ̀lé ó ń pè ní ọ̀nà tó ń múni sá gẹ́gẹ́ bí ó ti pe ọ̀nà ìtẹ̀lé yìí fún àwọn ìjọ àti bó ti pe ọ̀nà ìtẹ̀lé yìí fún àwọn ìjọ musa àti àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n ń إلى كفار قريش في مكة وسموا وسموا رسول صلى الله عليه وسلم بالساحر والكاهن والشاعر والمسحور والمجنون. àti ọ̀nà tí ṣàìtọ́nù ń gbà ó fi mí sí àwọn kèfèrí Quraish bó ti mí sí wọn lára tí wọ́n fi wá ń pe ànẹ́bì mu ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń pè ní òpìdẹ́ tí wọ́n sì ń pè lákọrin tí wọ́n ń pè ní aládágbègbà tí wọ́n sì ń pè ní wèrè àtọ̀ríkọ̀ tó دخوله bí النفس من ìlànàfsì mí ni àhábìlì àbíwábi ilé ìhà. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọ̀nà tíṣà ìtọ́ máa ń gbà òfin wọlé sí ẹ̀ lára ní ọ̀nà tí ẹ̀mí fi ń nífẹ̀ẹ́ sí jù. لأنه يجري من ابن آدم مجرى الدم. torí pé ṣàìtàn tẹ́ ẹ níyàn ó máa ń wọlé sí ọmọ àníbí Adam lára ó ń rìn lára ọmọ àníbí Adam gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti ń rìn láàrin ọmọ nìyẹn ni. الطريقة الخامسة. ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún. التدرج في الإضلال حيث حذرنا سبحانه وتعالى وقال òun náà ni ó máa kí àwọn ọ̀nà tí ó máa mú wá lóríṣiríṣi kó máa nìyẹn ní ìtẹ́lẹ̀ sísẹ̀ntẹ̀lé. وقال سبحانه. ọlọ́run balẹ̀ kílọ́wọ́ sọ báyìí. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان وما يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. ọlọ́run balẹ̀ kílọ́wọ́ sọ fún wa ń sọ fún wa náà lọ́rùn torí pé dáadájú èsì yẹn o ó máa yọ máa pa yín láti nǹkan tí ọ̀dà ni ẹni yóò tó bá tẹ̀lé èsì rẹ ọlọ́run bá lè kẹ́ lọ́wọ́ máa nù. kámọ́kálí ṣàìtọ́n ìkọ́lá lè ìnsán kófù. àpèjúwe ṣàìtọ́n ó dà yóò máa sọ fún ọmọ nìyẹn pé ìtàìmọ́re. ọ̀lẹ́mọ̀ kẹfàrọ̀ kọ́lá ìní ìbàrí òmìn. nígbà tí ọmọ nìyẹn bá tàìmọ́re tán ṣàìsàn náà máa sọ fọmọ nìyẹn yìí pé ìmí bọ́ pábọ́sẹ̀ mo bọ́ kúrò lọ́dọ̀ rẹ. inni akhafu Allah rabbal alamin. wa kana akibatahuma annahuma fin nari khalidayni fiha. ìgbẹ̀yìn ṣàìsàn àtẹni yóò tó bá tẹ̀lé ṣàìsàn ó máa jẹ́ pé àwọn méjèèjì ọkẹyìn ìgbésí ayé wọn sí inú ni wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbére. wadhalika jazaa'u zalimin. ìyẹn sì ló máa jẹ́ ẹ̀ṣẹ̀ fún aláìmọ àwọn alákòóso èèyàn. at-tariqatu as-sadisa. ọ̀nìlànà ẹlẹ́ẹ̀kẹfà. as-saddu 'anil haqqi. òun náà ní pé kẹ́yìn máa yí kúrò níbi òdodo. yaqulu Allahu tabaraka wa ta'ala hikayatan 'an. ọlọ́run bàdìgbà láwọn múrò wa nípa Iblis. qala fabima aghwaytani لأقعدن لهم صراطك المستقيم. ẹjọ́ ìbílísì ó ń bá ẹlẹ́dàá lérí ó ń sọ fún mi pé nígbà tó wá nù mí báyìí o èmi náà máa wá lọ sọ̀tún ojú ọ̀nà rẹ̀ ètò ìkójú délé fún àwọn àwọn ẹrúsìn rẹ̀. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم. ní màá ló sọ tí wọ́n ní ọwọ́ ọ̀tún níwájú wọn àti ní ẹ̀yìn wọn. وعن أيمانهم وعن شمائلهم. wọ́lá tẹ́jìdù àkàrọ̀hùn ṣàkìrì. wọ́n ní ìtumọ̀ alóso tí wọ́n ìní jẹ́ kí wọ́n mọ̀ rẹ̀ ni wọ́n máa lóso tí wọ́n lọ́wọ́ tó àti ní kí nínú wọn a ọ̀nà ẹlẹ́ẹ̀keje. ìdìhárù nùkì lílì ìnsán. òun náà ní kíṣà ìtọ́n ó máa fi wá sí ẹ̀ fún àwọn ènìyàn léṣe pé kò kì í ṣe wá sí. yẹ̀kúlù lọ́hùn tààlà. ọlọ́run bá ní kọ́lá àǹtọ́ báyìí pé. wọ́kọ́ sàmáhùmọ́ ìní lẹ́kùnmọ́ làmínà nàṣìhìn. ṣàìtọ́nù ń búra fún ìyá wa Ádámù àti ànábì wa ìyá bàbá wa Ádámù àti ìyá wa Háwà nígbè dáadáa jù èmi o ẹni tó jẹ́ olùṣítí ni mo jẹ́ fún yín. wòlíbálì min hadhihi al-fitnati qa'ilan. nítorí gbogbo àwọn wàhálà yìí lọ́lọ́wọ́ bá lè kọ́lá ló fi sọ alára lẹ́nu tó ń sọ báyìí fún wa yìí pé. ya bani ádámọ̀ la yaftinannakum ash-shaytan kama akhraja abawaykum min al-janna. ọlọ́run bá ń sọ yìí pé mo pẹ̀yìn ọmọ àníbẹ̀ ádámù ẹ má ṣe kíkẹ́ ìdánù kó fún kó dà ní dààmú dààbò torí pé gẹ́gẹ́ bí ó ti mú àwọn òbí méjèèjì kúrò ní àlùjẹ́ náà àtọ̀ríkọ̀ tó sàmínà. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹjọ títà ìtọ́ máa ń gbà fi àlèsè àbẹ̀kù bìṣẹ̀yàfín nílẹ̀ ẹ̀rùn. òun náà ni ìmọ̀ wá ìṣọ́ kúrò níbi àwọn èṣù inú èèyàn. ìmọ̀ wá sọ pẹ̀lú àwọn èèyàn bí èṣù. ìmọ̀ wá sọ pẹ̀lú àwọn èèyàn bí èṣù. قال تعالى وإن الشياطين ليرحون إلى أوليائهم ليجادلوكم كما كان يا عباد الله كما كان للشيطان مراغب في الإغواء وكما كانت له الطرق والحيل في الإذلال

كان له مداخل يتدخل منها على الإنسان. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló fi tuntun ní àwọn ọ̀nà tí máa ń gbà fi wọlé sí àwọn èèyàn lára. أقول ما تسمعون أستغفر الله لكم لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها إنه هو الغفور الرحيم. wọ́n á bọ́ sí fún ara mi àti èyí tẹ̀ ń bọ́ wa náà àti gbogbo mùsùlùmí lápapọ̀ ní ìbúyà àti níbo wọ̀ orúkọ dára jọ náà ọba àríkẹ́lá wọlé ọba aláforíjì ọba nífẹ̀ẹ́. الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba kan tuntun ọlá àti ọlà kó lè máa bá àníbà muhammad ọba tó yẹ àníbùsùn ni pé kò sí ànẹ́bí ní lẹ́yìn rẹ̀ mọ́ ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá lẹ́yìn ìgbà náà. kúnnẹ́ inna lish-shaytani madakhilan yadkhulu minha 'ala al-insan. a sọ yí pé ìbẹ̀ fún ṣàìtọ́nù ọ̀nà tí máa ń gbà fi wọlé sí àwọn ènìyàn lára. al-madkhalu al-awwal al-jahl. ọ̀nà aláwọ̀kọ́ tí ṣàìtọ́nù máa ń gbà fi wọlé sí ìlara òun náà ni àìmọ̀kan. kullu madakhilu ash-shaytani minhu tabda 'alayhi ta'tamid wa bihi taqwa. gbogbo ọ̀nà tí ṣàìtọ́nù máa ń gbà fi wọlé sí ìlara ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ̀kan orí ẹ̀mọ̀ kan yín náà sì ní kíni ní ṣàìtọ́nù ló fi ara sí òun náà sì ní yóò ti lágbára. lè anẹ́lì jáhìlá la ya'rifu al-khayra min ash-sharri. orí pé ẹni tó jẹ́ láìmọ̀ kan òun ò ní mọ̀ nǹkan tó lóore fún kò sì ní mọ̀ nǹkan tó jẹ́ aburú fún. al-madkhalu thani. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí ṣàìtọ́nù máa fi wọlé sí yẹn lára. al òun náà ní kéèyàn máa bínú. àyìnlẹ́mu Yele abu bilgọdibani kama yele abu lẹ atọfalu bilikura. ẹ lọ mọ òfin dájú ṣe ìtọ́nù ó máa ń mú ẹni tó ti kó bá jó níbínú ó máa ń mú ṣeré gẹ́gẹ́ bí ọmọ kékeré fi bọ́ọ̀lù tó máa ń dodo. àwọn ìbínú máa ń kúrò fún yẹn gẹ́gẹ́ bí àwọn bí àwọn àlámọ̀rí báyìí. ìbínú máa ń. ìbínú máa ń kúrò alámúrò awọlì. alámọ̀rẹ́ aláwọ̀kọ́ tí ìlú máa fi ń kúrò fún yẹn. àníyàn sẹ̀yìn ìdàlẹ̀ gọ̀dìbánu bíláhi mi lè ṣàìtọ́ ni rọ̀jì. òun náà ní kí ṣe kí èèyàn kọ́ wá ìṣọ́ kúrò lọ́dọ̀ ṣàìtọ́ ni ẹni ìdúkọlù ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba. alámúrò sani. alámọ̀rẹ́ lẹ́ẹ̀kejì. àníyàn tàdákẹ́ra tàwábà kásìmìlì wáyé wà á jọrọ hùlẹ̀ àdéhìm. òun náà ní kí ènìyàn kó rántí aládá tí ń bẹ́ẹ̀ bì gbé ìgbéjìnúmi àti ẹ̀ṣẹ̀ tó tóbi tí ń bẹ fún lọ́dọ̀ náà wà. alamuru salis nkan lọgọdibanu kọ iman nkan lọgọdibanu mutakaliman aniyesukun. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tó bá jásí pé ẹni tó ń bínú yẹn ó bá jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ kó yà nínú àsìkò náà. alamuru rọ̀bì aniyejilis nkan kọ iman. alamuru ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni tó bá jásí pé ẹni tí ń bínú yẹn ó jẹ́ ẹni tó dúró kó yà أو يرتجع الأمر الخامس أن يتفكر في قبه منظره عند الغضب òun náà ni kí ẹnìyẹn ó rántí báwo ni ìṣesí ó ti wà nígbà tó ń bínú. الأمر السادس أن يتذكر جزاء الصف وثوابه عند الله سبحانه وتعالى. alámọ̀rí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni kẹ́nìyẹn ó rántí ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń ìsàmójúkúrò fún lọ́dọ̀ ọlọ́run ọba. الأمر السابع أن يترفع بنفسه عن السباب والقذف واللعن والشتم ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní kí ẹnìyẹn ó rán kí ó kọ́sọ́ ara rẹ̀ kọ́sọ́ àwọn ara rẹ̀ kúrò níbi kó máa bú ènìyàn àbí kó máa tẹ́bi lé àwọn ènìyàn. أيها المسلمون ẹ̀yin nígbà gbọdọ̀ lò. اعلموا أن الغضب نوعان. ẹ lọ mọ̀ pé dájú ìbínú tá a tún sọ yẹn ọ̀nà méjì ló tún pé bí o. أن يكون للنفس وهذا مذموم ìbínú lè wá alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ pé ìbínú lè wá pẹ̀lú kéèyàn máa bínú nítorí ara rẹ̀ nítorí pé báyà wọ́n tánìṣì personality rẹ̀. wàhálà mazmum. eléyìí ti jẹ́ ìkẹta àbú ìkẹta àfẹ́ wà á ma àníyẹ̀kúnà lillah wàhálà mahmud. ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn máa bínú nítorí tọ́lọ́run ọba ìkẹta àyẹ̀ lọ́jẹ́. al ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹta èyí tó gbé tó máa fi wọlé sí ẹ̀ òun náà ní kí ẹ ayé. يقول الله تبارك وتعالى لأزينن لهم حكاية عن إبليس لأزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين ọlọ́run fún wa nírò nípa ọlọ́run balẹ̀ kan láti sọ wípé ṣàìtọ́ ń sọ fún wọn wípé òun ó máa sí lọ́sọ̀ fún wọn gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn máa sí lọ́sọ̀ fún wọn òun ó sì nu ọ̀pọ̀lọpọ̀ wọn. ولقد صدق عليهم ti padà di òdodo ó ti pé àwa àrí kọ̀míṣẹ́ntì ọmọ àtẹ̀lẹ́ àfàwọn díẹ̀ nínú àwọn tó ń gbé أيها المسلمون يقول الله يقول رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة قدرا òjíṣẹ́ Ọlọ́run bá kí ìkẹ́ àti Ọlọ́run kó máa bá òun sọ báyìí fún ayé pé dábàájú ilé ayé tẹrí yẹn nǹkan tó dùn ni ó sì tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́. فإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. Ọlọ́run wá fi ọmọ nìyẹn ó fi yín rólé sórílẹ̀ ó wà ń wò báwo lẹ́ẹ̀tì ṣe lórílẹ̀ ọ̀tẹ̀kù dúnìá wọ́tẹ̀kù nìsá. ẹ fáyà ọlọ́run ọba ní inú ilé ayé kẹ́ẹ̀sì fáyà ọlọ́run ọba lára àwọn obìnrin. فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. torí pé àkọ́kọ́ wàhálà tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì òun náà ni ó ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àwọn obìnrin. يقول ابن آدم مالي مالي. alábìsí sọ fún ayé pé àwọn ọmọ nìyẹn فهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت fàáfùnẹ́yìn. nínú nǹkan tí ń ṣe ọ́ kí ní bẹ fún ọ níbi dúkìá rẹ̀ àfi nǹkan tó ṣe pé ọjẹ́ tó ti parí rẹ̀. àwọn làbí sàfà àbùlẹ́yìn. àbí nínú nǹkan tó ṣe ipò wọ̀ tó ti ti wọ́ gbó. àwọn tàfọ̀ dákítà fa àmùgọ́yìn. àbí nǹkan tó ti pa á láti ojú búwọ́lù yìí kọ́ yẹ ìlọ́fi ti sàrà àti wọ́n ti fi ti sàrà. المدخل الرابع من مداخل الشيطان ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tí ṣẹ̀tọ́ máa ń gbà fi wọlé sí yẹn lára. tóòlù lẹ́mẹ̀lì. òun náà ní kí èèyàn ní àgbìyẹ ẹ lọ mọ ìyẹn lójú Ọlọ́run bá. ìnà túlẹ̀ làmàl yóò rí tó sú àlàmàl. ẹ lọ mọ pé dájú o ìní àgbìyèlé tó gùn yẹn ó máa ń mú ni jogún iṣẹ́ tí ò dáa ni. ó máa ń jẹ́ èèyàn ṣiṣẹ́ burúkú. ó máa ń jẹ́ kéèyàn ṣiṣẹ́ tí ò dáa. alimọ́dúkàlù lọ́kọ́ mi ní madákin ṣàìtọ́. ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún tí ṣàìtọ́ máa ń gbà fi wọlé sí yẹn lára. aláwọ̀ wà ní يقول صلى الله عليه وسلم ماضئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه ìkókò méjì tẹran tẹbi ń pa káwájú sáàrin àwọn àgùntàn kò burú fún tó bó ti burú fọmọ nìyẹn tó ń sojú kòkòrò lórí ayé. يقول صلى الله عليه وسلم إن لكل أمة فتنة wọ́n fitna fún ummati almal. dájúdájú gbogbo ìjọ pátápátá ló ní wàhálà jẹ ṣùgbọ́n wàhálà ìjọ tèmi òun náà ní dúkìá. fa iyyakum ikhwatal iman wal hirs. ẹ ṣọ́ra yín ẹ̀yin ọmọ ẹ̀yin ẹ̀yin ọmọ ìyá ní mùsùlùmí ẹ ṣọ́ra yín nípa ojúkòkòrò. fa innahu yudhibu torí pé ojú kòkòrò yẹn ó máa ń mú ẹ̀sìn kúrò fún yẹn ni ó dẹ̀ tún máa ń mú yẹn kúrò lára yẹn. alimọ́dékalu sadis mi mọ̀dá kẹlẹ̀ ṣàìtàn. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà tí ṣàìtàn máa ń gbà fi wọlé sí ìra. alikohol. òun náà ni ahọ́n. يقول الله تبارك وتعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء yóò máa ṣàdéhùn òsìnkún yín yóò sì máa fa yín láti ìgbẹ́ tí ò dáa. wàlláhu ya'idukum maghfiratan minhu wa fadlan. ọlọ́run sì ń ṣe ọlọ́run bá lè gbé láti ń àforíjì fún yín àti ọlá. wàlláhu wasi'un alim. ọlọ́run bá lè gbé ọlá wa tó gbòòrò láti ti kiri tó sì nímọ̀ nígbà wò. la tabkhalu ya ibadallah. ẹ المدخل السابع من مداخل الشيطان. الكبر يقول الله تبارك وتعالى سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق máa gbé kúrò fún ẹni tó ṣe pé ó ń ṣe mútómútó lórílẹ̀ níbi ààyè ìní ọlọ́run ọba pẹ̀lú láì jẹ́ ọ̀nà gbogbo. alikiburu aniwa aya ibadallah. mútómútó yẹn ó ní àwọn ọ̀rẹ́ oríṣiríṣi. fíyìn mọ̀ yẹn takabbaru bi mulkihi aw makanatihi ń bẹ nínú àwọn ènìyàn tó máa ń ṣe mótómótó pẹ̀lú ipò tó ní pẹ̀lú ọlá tó ní àti ipò tó ní. wa minhum man yatakabbaru bi malihi wa hadha mughafalun jahilun. ó sì tún bẹ nínú àwọn ènìyàn ẹni tó ṣe pé ó máa ń ṣe mọ́tòmọ́tò pẹ̀lú dúkìá tó ní eléyìí sì jẹ́ ojú òkòlù aláìmọ̀kẹ́lẹ̀ ni. wa minhum man yatakabbaru ń bẹ nínú àwọn ènìyàn tó máa ń ṣe pẹ̀lú agbára tọ́lọ́run àlejò lájogúgú àti ìlàlá àti àtọ́lọ́run. wa hadha rajulun ghafil ara òkò níbẹ̀ lélẹ́yìn. wọ́n minhum man yatakabbaru bi'ilmihi wa hadha jahil. ó tún bẹ́ẹ̀ ní àwọn ènìyàn tó máa ń ṣe mutúmu tó pẹ̀lú ìmọ̀ tọ́lá ọba adégbèlájú aláìmọ̀kan sí ni. wọ́n minhum man yatakabbaru bi jamalihi wa husni suratihi wa ó ń bẹ nínú àwọn ènìyàn ẹni tó máa ń ṣe mutúmutu pẹ̀lú ẹwà tọ́lọ́run ọba àdégbèlájú àti dídá tọ́lọ́run ọba àdégbèlá fún lẹ́wà eléyìí ti jẹ́ nǹkan tó pọ̀ lára àwọn obìnrin wàlíkìbùrù bàtọ̀rù làhàkì wọ̀gọ́mùtò náà. eléyìí ẹyin mọ́tòmọ́tò yìí ó máa ń ba ó máa ń jẹ́ nǹkan tó lè kí ó máa ń ba ìbàjẹ́ jẹ́. òun ni ìtako òdodo òun ni ìtako òdodo. ìfojúkéré àwọn èèyàn ìtako òdodo ìfojúkéré àwọn èèyàn látàtàkà bẹ́rù. ẹ má ti mọ́tòmọ́tò. alimọ́dé kalu sáàmì mi mọ̀dá ilé ṣẹ̀tọ́n. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹjọ tí ṣẹ̀tọ́n máa ń gbà wọlé sí ìyàrá. ó bol òun náà ní kí èèyàn máa nífẹ̀ẹ́ صديق رضي الله تعالى عنه أن رجلا ذكر عند النبي صلى الله عليه وسلم فأثنى عليه رجل خيرا ọ̀run ilẹ̀ lọ́dọ̀ Abubakar pé ó ní arákùnrin kan wọ́n dárúkọ rẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam arákùnrin tó wà ń bẹ́ni tí wọ́n ti dárúkọ rẹ̀ yẹn òun wà ń fẹ̀yìn fún ọmọ ìyá rẹ̀ tí wọ́n yìn yẹn. فقال النبي صلى الله عليه وسلم ويحك قطعت عنق صاحبك. arákùnrin tó wà ń sọ fún ẹni tó yin ọmọ ìyá rẹ̀ pé kí ló ń ṣe rẹ̀ yìí yóò ṣe àtúndì wípé òun gé ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀. Yẹ̀kúlù mìíràn. Nǹkan ni àdùkùn mọ́dìhàn àkọ́hùlà màhálà. Tó bá ti rí pé ẹyẹ ọmọ ọmọnìyàn ó wà fún ọmọnìyàn tó fẹ́ yin ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n pọ̀ sọ́gbọ́n tó fẹ́ fi yìn. فليقل احسب فلانا والله حسيبه ó yá máa sọ wípé nígbà tó fẹ́ yin ẹ tí ọ̀sọ́gbọ́n yẹn kó sọ wípé mo mọ mo lérò lágbájá sí báyìí ṣùgbọ́n lọ́wọ́ bàálẹ̀ gbọ́lá mú ojú mi lọ. wọ́lá òzẹ́kì alọ́lọ́yẹ àhàdà. orí tó dáadáa di èmi ọ̀sà fún mo fẹ́ nìkan kan lọ́dọ̀ lọ́wọ́ bá. àtàbùhù kádà wà kádà ìkànnì yàrá mọ̀dálì kàmín. mo lérò yí pé lágbájá ó ní dáadáa báyìí lára ó ní dáadáa báyìí lára tó bá ti pé èyàn bá mọ nǹkan tí ń bẹ lára ẹni èyàn bá mọ ọmọ ọbẹ. alimọ́dúkàlù tàṣírun mi mọ̀dákìlì ṣèitọ́n. ọ̀nà ilé ìkẹ̀sẹ̀ tíṣà máa ń gbà fi wọlé sí ìlà. aláwọ̀ hùwà rìyà. òun náà ni àfihàn. يقول صلى الله عليه وسلم أخوف ما أخاف عليه الشرك الأصغر فسئل عنه فقال الرياء ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا wala yushriku bi ibadati rabbih ahada. ẹni yóò tó bá rìn kàn pàdé ẹlẹ́dàá rẹ̀ bóyá a máa ṣe iṣẹ́ tó dáa kò sì gbọ́dọ̀ múrogún pẹ̀lú ọlọ́run ọba àlejò rárá. níbi ìjọsìn rẹ̀. al-madkhalu al-ashiru min madakhili shaytan. ọ̀nà ẹlẹ́kẹ̀wá tí ṣàìtàn máa ń gbà fi wọlé sí ìlà. alẹ́ ọjọ́ bọ̀. òun náà ni mo jọ rẹ ni lójú. yaqulu sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba àníṣe lọ́sọ̀lọ́sọ báyìí pé. baynama rajulun yamshi fi Tụọjibuhu nafsuhu murajjalun jummatuhu. láàrin ìgbà tí ẹnìkan rìn tọ́wọ́ ọmọnìyàn kan rìn tó ṣe pé ó rìn nínú ọ̀ṣọ́ ìrìn wá rìn nínú ọ̀ṣọ́ yẹn ó tún ya irun rẹ̀ tó ṣe kọ́ da irun rẹ̀ yẹn lẹ̀. nafsuhu. tó ẹ̀mí ara rẹ̀ ń المدخل الحادي عشر من مداخل الشيطان الجزع والهلا. òun náà ni ọ̀nà ẹlẹ́kọ̀kànlá òun ni tí ọ̀nà ẹlẹ́kọ̀kànlá tí ṣètò máa ń gbà fi wọlé sí yẹn lára òun náà ni kéèyàn máa kara àbí kó máa ti kara yẹn. وقد أرشد سبحانه وتعالى عباده وقال إن الإنسان خلق هلوءا Ìdá mọ́sáhù ṣarru jàdú ẹ̀. Nígbà tí aburú bá fọwọ́ kàn yóò jẹun tí ó máa kara. Wà ìdá mọ́sáhù lùkọ́yìrù mọ̀nú ẹ̀. Nígbà tó bá rí dáadáa yóò rán ẹ̀ pẹ̀lú mi. Ilẹ̀ mọ̀kànlé. Àyàfi àwọn oníkẹ̀rùnkẹ̀rùn àwọn ọmọ bí ẹkẹ̀rùnkẹ̀rùn ni wọ́n máa ń jẹun ni. Àlùmọ́dìkàlù sáni àṣàrò ìtìbàwọn lè háwà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì láti ṣàìtọ́ máa ń gbà ọlọ́run àlejò lásán fún ànẹ́bí rẹ̀ ní ìsìn ànẹ́bí dáhùn àlejò lọ́sọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ wáyé. وقد علم أن نبي نبيه داود لا يتبع الهوى وقال سبحانه ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. ọlọ́run ọba àlejò láti ti mọ̀ ẹ́ pé ànẹ́bí rẹ̀ ní ìsìn dáhùn yẹn kò lè tẹ̀lé ìfẹ́ ẹnu ṣùgbọ́n tó ń sọ báyìí fún pé ọ̀rọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu kọ́ má bàjẹ́ nítorí kó má nù. أيها المسلمون ọlọ́run mọ mọ pé ẹ̀yin onígbàgbọ́dodo. láti tẹ̀lé wọn lẹ́wà. ẹ má tẹ̀lé ìfẹ́ ni o. lẹ́kọ́ lè rasulillahi sallallahu alayhi wa sallam. pẹ̀lú ọ̀rọ̀ jíjí ọlọ́run bá kí ìjà àti ọlọ́run kó máa bá. innama akhsha ala ummati shahwati lawayyi fi bukunikum wa furujikum. alẹ́ mi sọ pé nǹkan tí mò ń páyà fún yín òun náà ni adùn abẹ́ yín àti adùn ẹnu yín. wọ́n mo ti láti lè háwà. àti àwọn nǹkan tó ikú máa ń nú ni. wọ́n là tẹ̀síẹ̀bì àwọn lè háwà. ẹ má tẹ̀lé ìfẹ́ inú. alimọ́dúkàlù sáà lè ta àṣà mímọ́dá kẹlẹ̀ ṣèyítọ́ aláwọ̀ hùwà sún ọ̀dọ́nù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹtàlá títẹ̀ tó máa ń gbà fi wọlé sí yẹn lára òun náà ni àbá tí ò dá. يقول الله تبارك وتعالى اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ẹ jìnnà lọ́pọ̀lọpọ̀ sí àbá torí pé ọ̀pọ̀lọpọ̀ apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni máa ń jẹ́. iyyakum torí pé dájúdájú àbádídá yẹn òun ní fi ń jẹ́ ìrọ́jú. nínú ọ̀rọ̀ al-madkhal ar-rabi' min madakhil ash-shaytan ihtiqar al-muslim. ọ̀nà ẹlẹ́ẹ̀kan ni láti ṣàìtàn máa ń gbà fi wọlé sí yẹn òun náà ní kéèyàn máa fojú kéré mùsùlùmí ẹgbẹ́. yaqulu sallallahu alayhi wa sallam. àyẹ̀wò an yahqira akhahu al ó ti tó fún mùmí ní lẹ́sẹ̀ ó ti tọ́ fún ọmọnìyàn lẹ́sẹ̀ ó máa fojú kéré ọmọ ọ̀yá rẹ̀ tí ń ṣe mùsùlùmí. àlùmọ́dé kan lóko ní kàn án ṣàrùn bí mọ́dá kẹlẹ̀ ṣe ìtọ́. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tíṣà ìtọ́ máa ń gbà bí wọlé ní ìlara. ètè kọ́ọ̀rù dùnú. òun náà ní kéèyàn máa fojú kéré ẹsẹ̀. yaqulu sallallahu alayhi wa sallam. àdéhùn mùsùlùmí àti báyìí fún pé. iyyakum oníkódájú ẹ̀sẹ̀ tẹ́rin yẹn nǹkan tó tí ó béèrè rẹ̀ ń bẹ lọ́dọ̀ náà ọba. المدخل السادس عشر من مداخل الشيطان الأمن من مكر الله تبارك وتعالى. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin dídógún tí ṣẹ́yìtàn máa ń gbà tó wọlé sí ìlara òun náà ni ìmọ̀ afọkànbalẹ̀ sí ìyá ọlọ́run ọba. أفأمنوا مكر الله. ṣé ẹ máa fọkànbalẹ̀ sí ìyá ọlọ́run ni. ولا يأمن مكر الله إلا القوم الخاسرون. ẹ wàá ní rẹ́nì gẹ́gẹ́ fún fọkànbalẹ̀ sí ìyá ọlọ́run ọba àyàfi àwọn ọ̀dọ́ tó bá ti kú. المدخل السابع عشر الذي هو الأخير ألا وهو القنوط من رحمة الله ẹ̀rin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tíṣà ìtọ́ máa ń gbà fún wọlé sí yẹn òun náà ni ìjákẹ́ kúrò níbi ìkẹ́ ọlọ́run ọba. يقول الله تبارك وتعالى آمرا رسوله صلى الله عليه وسلم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يكفر الذنوب جميعا. ọlọ́run bá rẹ̀ kẹ́lá ń sọ fún ànábì rẹ̀ lẹ́nu tó ń pa láṣẹ wípé máa sọ wípé mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo àwọn tó ṣe wípé mo pe àwọn tó ṣe wípé wọ́n ti dẹ́ṣẹ̀ tó pọ̀ kí wọ́n má jáde kàn kúrò níbi ìkẹ́ ọlọ́run ọba inna allah yakiru dunuba jami'a. torí pé dára jọ náà ọba yẹn máa ń ṣe àmójúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. ayyuha almuslimun. ẹ̀rú gbàgbọ́ lòdò. aksiru min zikrillah. ẹ máa tẹ̀rẹ́ tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. wattaqullah. ọ̀páyọ̀ ọlọ́run ọba. wa akhlisu ibadatakum lillah. ẹ máa ṣàfọ̀mọ́ ìjọ tìyín fẹ́lẹ̀ dàrí. wa aikinu billah. ẹ máa mọ̀ jáde nípa ọlọ́run ọba àtẹ̀sí. la yadkhulu alaykum اللهم إننا نسألك أن تجنبنا الشيطان. má jẹ́ kí ṣàìtàn kó ráyè lọ́dọ̀ wa gbé ṣàìtàn jìnà sí wa. wọ́n já níbi àmàlànà mi nà ṣàìtàn. gbogbo àwọn tẹ́tà àbàwọ̀ àtẹ̀mílẹ̀ ayé àti èyí tó papọ̀ mọ́rọ̀ ilé ayé àti tó papọ̀. wọ́lá tẹ́jà lè ṣàìtàn àlẹ́ iná sẹ̀bílà. má fi ṣàìtàn láyé kó ráyè lọ́dọ̀ wa. allahumma aslih nàìjíríà. ọlọ́run ọba àlekọ́lá bá nàìjíríà sí. allahumma aslihna wa aslih ra'iyya. ọlọ́run ọba nàìjíríà Allahumma asli wilayata Ọ̀yọ́ wa Madinata Ìṣẹ́yìn. Ọlọ́run bá àlekọ́lá bá wa tún Ọ̀yọ́ ṣe ìṣe bọ́ọ̀dẹ̀ bá wa tún Ìṣẹ́yìn náà ṣe. Allahumma ajibi da'watana. Ọlọ́run bá àlekọ́lá gbàdúrà wa. كل ما نريد منك من خيرات الدنيا وخيرات الآخرة اللهم فارزقنا منها الله بارك لك بدر gbogbo nǹkan tó ṣe pé à ń fẹ́ ní ilé ayé àti tá à ń fẹ́ lọ́run ọlọ́run ọba àlekọ́lá gbé àdúrà pèsè rẹ̀ fún wa. Allahumma inna ma'asiyana wa dhunubana kathira faghfir lana. ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ wa yìí yóò pọ̀ gẹ̀ ọlọ́run kò ní jù wa. warhamna wa'fu 'anna innaka antal ghafurur rahim. ibadallah. inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. ẹ wọ́n wọ́n ṣe àgbàlásùn fún ànábì. Dáńdájú ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà. Yà ayọ̀ alẹ́dínà àmọ̀nù sọ́lù àléhì ọ̀sẹ̀lẹ̀mọ̀ tẹ̀sílẹ́mà. Wọ́n pé ó gbà yín onígbàgbé òdodo. Ẹ máa ṣe àṣàlátù fún ànábì kẹ̀sùn máa kẹ́ máa tọrọ àṣàlátù àti ìjẹ̀kẹ́ máa tọ́ fún ànábì Mùhàmmad. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. Ọlọ́run ṣe ìkẹ́ fún ànábì Mùhàmmad àtàwọn aráalé rẹ̀. وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى